اهدنا فيمن هديت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 بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله المصطفى وآله وصحبه أئمة الهدى ومصابيح الدجى مشاهدي الكرام مستمعي الأعزاء أسعد الله أوقاتكم بكل خير ونفع أحييكم بتحية الإسلام فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته eyin olùwọ́ ẹlùgbọ́n wa nílé akínkú etigbo ètò yín ètò eto ètò gbogbo mùsùlùmí tó ń dé sí ojú yín firdaus eléyìí di àjọ mùsùlùmí di muslim congress ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀ nínú oṣù ramadan yìí ní àkókò kan náà ní iléeṣẹ́ kan náà tí a sì gbé sí abẹ́ fàfẹ́rù ilé ayé ti dorikodo àmọ́ ọ̀nà na máa mọ́ ni síbi ti ń ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ti fún wa ní ọ̀nà àbáyọ pé bó bá rí báyìí ọ̀dọ̀ ọlọ́run náà ni à ń sá lọ èyí la fi wá gbé àwọn àfáà wá láti wá ṣe àlàyé fún wa manhajullah lilhaya al-insaniya ọ̀nà àwọn ìwé ìmọ̀ràn àbí ìwé atọ́nà tọ́lọ́run fún wa ká fi lo ìgbésí ayé láti wá ṣàlàyé ẹ̀ fún wa nínú àti ọlọ́run bá sọ̀kalẹ̀ hudan linnas wa bayyinatin minal huda ìwé àlàyé ìgbésí ayé wa náà ni àwọn àfáà ti dé tàbí ṣàlàyé fún wa láti ìbẹ̀rẹ̀ Ramadan ẹ̀tún ti wà ń kalẹ̀ ní èmi ẹ bá ní sálámù sí ara lẹ. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. kí wọ́n tó máa bá ní tẹ̀síwájú àfàwà tó jẹ́ ajánásì àfàwà imam abdulhafiz abdulaziz alúlẹ̀mọ́kọ̀ wọ́n bá alukoran bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم الله أكبر wọ́n ní ìwà àgbèrè ó jẹ́ ìwà tó burú púpọ̀ tó burú jáì tó sì jẹ́ ọ̀nàkọ́nà téèyàn tọ̀ tó lè kóni débi ìparun àti iná ọlọ́run lénìí wọ́n ti bá ní ṣàlàyé tó pọ̀ lórí kí là ń pè ní zina yìí kí ni ìwà gbèrè yìí ibi tí a fẹ́ máa yẹ̀wò tí à ń lọ náà ni pé àwọn ìṣòro àbí àwọn aburú wo ló lè ti ibẹ̀ jẹ jáde kí la lè kó ládánwò látara ìwà gbèrè fẹ́nìkọ̀ọ̀kan àti fún àwùjọ bísímìlá sàn. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لو لم يقول الحمد يحيي ويميت ولا يموت ولا يموت أبدا وعلى كل شيء قدير وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا محمدا عبد الله ورسوله أدى الأمانة بلغ الرسالة وكون الأمة ونصح الأمة وجعل الجهاد في سبيل ربه وعبد ربه وعبد اليقين صلوات ربي وسلامه ومغفرته وبركاته عليه وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابته أجمعين wàhálà kúlù mọ̀dá àbìdá wàtí wàzánà sunnati wà ìtàdà àbíàdì ìlà yomi dẹ́mà bá afọ́pọ̀tọ̀ pẹ̀fọ́lọ́. alhamdulillah. adọ́rọ̀ gbọ́lọ́pọ̀ ìkẹ́ ìgẹ̀ fún anábíwá muhammad. sallallahu alayhi wa sallam. àti fún anábíwá ọlọ́run tí wọ́n jí sọ lọ́n síwájú ẹ̀. agbègbè ẹnikẹ́ni tó fi ṣe kọ́sí anábí muhammad gbàtọ́lọ́ba ti sọ di òṣìṣẹ́ ọlọ́run tọ́lọ́run yóò fi jogun ilé ayé àti tí ń bẹ́ẹ̀ akínkọ́ àbọ̀sídé tó yẹ tó wa gbàgede firdaus níbi tí a ti ń sẹ̀mí pẹ̀lú alukọ́ni المعايشة مع القرآن الكريم في شهر القرآن الكريم ìṣẹ̀mí pẹ̀lú القرآن الكريم ní oṣù àlùbáríkà oṣù àlùkùránì oṣù àlùbáríkà àyà tí a ń yẹ̀wò náà ni àyà kejìléníọgbọ̀n ní kùránì orí kẹtàdínlógún kùránì chapter seventeen verse thirty two kí làwọn afa sọ ń pẹ́ àwọn gbólóhùn àwọn kẹlímáàtì àwọn gbólóhùn tí ń bẹ́ẹ̀ nù àyà yìí wọ́n ń sọ kí ni àgbọ̀ ètò ẹ kí àwa mùsùlùmí kàní sí. ibi tábọ̀rọ̀ náà ti sí òun náà ni agbègbè ìròyìn tọ́lọ́ọ̀bá alẹ́kọ́lá fi ròyìn ìwà sinai nínú Al-Qur'an ní àyà suratul nisa àyà 22 àti suratul nisa tàǹtù àyà 32 ọlọ́wọ́n bá fi ìròyìn mẹ́ta tí ó dáa ròyìn sìnà tó fi ń sọ ìdí tó ń torí ẹ̀ sọ pé èèwọ̀ ni fún wa bó ṣe wáá rí náà wáá rí àwọn bá ń yẹ gbólóhùn kọ̀ọ̀kan wò inú ìgbàtọ́lọ́ fẹ́ sọ ẹ̀jẹ̀ agbọ̀ntọ́lọ́ tó wí. innahu kana fahisha. ọlọ́ni ó jẹ́ ntí ọ̀dà wà mọ́kọ̀tán. bákan náà ó tún jẹ́ ohun àbùkù ohun ìbínú tí máa fa ìbínú ọlọ́run ìbínú ọmọ ẹ̀dẹ́ yẹn. wà sá sẹ́bìlà. ó jẹ́ ojú ọ̀nà tí ó dá ojú ọ̀nà burúkú. a ti wá wo òtúmọ̀ káwọnù fa ìṣà ibi tá a wá wà ní káwọnù mọ́kọ̀tán. inú tafsiri farrozi tafsiri kabir following twenty láti ojú one hundred ninety eight one hundred ninety nine láti bọ́ọ̀lù tá a fẹ́ sọ yìí ó ní wà á mà. annahu kana sa'a sabila. wà á mà maktu. wà á mà maktu. torí pé ìtumọ̀ pé wà á makitan hmm. pé ń bẹ ní abẹ́ ìbínú ọlọ́run àti ìbínú ọmọ ẹ̀dẹ́yàn fàlẹ́ àna zàníyá. olórí pólísì náà lóbìnrin. tàṣírù mọ̀mùkú tọ̀tàn mọ̀mùkú tọ̀tàn. ọmọ jẹ́ ń tí ó jẹ́ ń tà ń bínú sí. makuru hatan. ẹ̀ ń tà ta kórìíra rẹ̀ nígbà bá ti ọmọ wa ló ṣe sìnà yìí ọlọ́run bínú sí ọlọ́run kórìíra ẹ̀ hata fila awusaati mutahalila. kódà láwọn àyíká tí a gba sinna tí a gbà pé o tó burú ń bẹ tí a sọ dẹ̀ tọ́ òwú àwọn náà pé kí wọ́n bá ọmọ wọn sùn kí wọ́n dùn. wàdálíkà yóò jìbọ àbá. ilé bíbá ń gbà míì tí wọ́n ní àwọn lọ sílé ẹjọ́ why court. ọ̀nà ìṣe fẹ́ lómi. ọ̀nà ìṣe fẹ́ lómi. torí díẹ̀ wàdálíkà yóò jẹ. adamu second walistiwaj. a máa bí kí ọkàn má balẹ̀ a máa bí kí nǹkan má balance kí nǹkan dàrú. وأن لا يعتمد الإنسان عليها في شيء من مهماته ومصالحه irú ọmọ bẹ́ẹ̀ lóbìnrin tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yìí máa fa kí èèyàn gidi kọ́ má kàmá yẹn kún ma ká má lè fọmọ yẹn ká má lè gbàgbọ́ má gbogbo tó bá jẹ́ nǹkan pàtàkì tá a lè fi sọ́dọ̀ ẹ̀ ká má gbé pẹ̀lú ẹ̀ ọmọ wo mo nira mo pátipátì a iyì rẹ̀ wálẹ̀ bẹ́ẹ̀ náà ni fọmọkùnrin náà tó ṣerú ẹ̀ sọ́tọ̀ ọmọbìnrin ló le jù kí ló jẹ́ orí bẹ́ẹ̀ torí pé tí wọ́n bá ti lè bọ́ ọmọbìnrin sùn lẹ́ẹ̀kan wọ́n ti jábàlẹ̀ díẹ̀ ó ti dà lébù sí lára tí èkú ṣùgbọ́n ọmọkùnrin rẹ̀ kódà kọ́ bá obìnrin mẹ́wàá ogún ọgbọ̀n sùn kò sí mítà kì í yọ mítà wà nímọ̀ tí wọ́n ń jọ abá wá rí ó ṣe nǹkan báyìí ló tó dábùkù sóhun mọ́jọ́mọ́ yóò dọ̀dọ̀ ẹ̀ mọ́jọ́mọ́ yóò dọ̀dọ̀ ẹ̀ ọwọ́ gbogbo ni tó ṣe fún ọmọ ìyá kínní náà bákan náà wọ́n tẹ̀síwájú. wà á máa náhù sáà sẹ̀bi ìlànà. ẹlẹ́kẹ̀ta tọ́nà fún yẹn pé wà sáà sẹ̀bi ìlànà ojú ọ̀nà kí ni túmọ̀ ẹ̀ kí ni bẹ̀lá bẹ́ẹ̀. fàlíànàhù la yabqa farikun bayna al-insan wa bayna al-baha'im fi adam ikhtisas al-dhukur bil-inath. wọ́n torí kò ní síyàtọ̀ láàrin ọmọ ẹ̀dín àtẹranko látara pé kò ní síyàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin wàyídàn yabqa ọ̀dọ́. wàyídàn. يبقى ذل هذا العمل وعيبه وعاره على المرأة من غير أن يصير مجبورا بشيء من المنافع wọ́n ní torí pé ìyẹpẹrẹ àbùkù yìí àbùkù wà yìí àlébù wà yìí eh, káwé agbọ́ ìwà yìí kò ní yẹ kò ní gbò lára ọmọ yẹn yóò máa bẹ̀rẹ̀ lára ẹ̀ títí torí pé ọmọ yẹn rèé ohun àǹfààní kan kà ní kò ní fẹ́ sún àǹfààní kan tàbí kọtọ́ sí ìyẹn ni àwọn àfáà bó ṣe wá rí náà tẹ́mọ̀ búburú gbọ́dọ̀ sáàsẹ̀bìlà ọ̀rọ̀ kan bẹ tí Imam Bukhari gbà wá nínú sọ̀híhẹ́ tí mo fẹ́ kí àwa náà ronú sí gẹ́gẹ́ bí bunu ọ sọ báyìí pé ó ní kàmá ẹ̀fẹ́. ra'aytu ti jahiliyyati qirdan. ó níjọ kan ńgbà tí òun ò tí ì jẹ́ mùsùlùmí lásìkò tọ́lọ́ ò tí ì sọ ànábì di ànábì ọlọ́run tá kan kan. zana tó ń rí ìjẹ́ akọ ọ̀bọ ọwọ́ àṣẹṣìnà pẹ̀lú abo ọ̀bọ ọ̀bọ̀lágídò olùwárí tí a kọ tó gun abo àṣé nínú ìlànà àwọn ẹranko míì náà àṣé wọ́n ní ètò ìgbéyàwó wọ́n ní ìyàwó wọn lọ́kọ wọ́n ní ìyàwó lọ́kọ tó ti mọ ọkọ ẹ̀ tó ti mọ ìyàwó ẹ̀ olùwárí tí a kọ ọ̀bọ tó gun abo ọ̀bọ fàjítàmà alqurudu alayhima gbogbo àwọn ọ̀bọ yòókù bá péjọ lé lórí gbogbo ọmọ yòókù pẹ́rẹ́ ní bá péjọ lẹ́yìn lórí. fàrọ́jà múhùmá hátà máa tà. ní bá ń sọ lóko gbà gbà gbà hátà máa tà títí tí a fi kú. ذكر ذلك البخاري ذكر ذلك البخاري في صحيحه عن عمرو عمر بن ميمون الأودي أودي wọ́n ní ọ̀rọ̀ yìí ń bẹ́ẹ̀ sọ yìí Bukhari ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ọmọ ẹ̀dẹ́yàn àwa náà máa ti jọ bọ̀ Baba, fẹ́ bó wọ́n ṣe wà bí ọ̀bọ ọ̀bọ ni wọ́n rí ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀bọ wọ́n tún ń rí sìnà ní tí ọ̀dá innahu kana fahisha. innahu kana fahisha. wa makitan. wa makutan. wa saa sabila. allahu akbar. ọ̀bọ náà làwọn fẹ́. ọ̀bọ làwọn fẹ́ sínà. làwọn fẹ́ sínà wọ́n torí sinna sọ pa àwọn kánlá ní ara wọn. wọ́n ṣe sẹ̀ríà fún. sẹ̀ríà rẹ̀ nù. eléyìí láfi rí àwọn ẹ̀kọ́ tọ́lọ́ balẹ̀kọ́lá tó ń kọ́ wa náà. ọ̀kan náà wọ́n Islam Sheikh Ibn Hajar al-Haythami. Ibn Hajar al-Haythami. ó yàtọ̀ sí Ibn Hajar al-Asqalani. ìyàtọ̀ ń bẹ láàrin wọn ó ṣe tí àkàtà ń pè ní azawajir. azawajir an iqtiraf al-kaba'ir. ó ní ìjàgbémánì láti jìnnà sí ìmáa dáhùn ẹ̀ṣẹ̀ ńláńlá ìjàgbémánì láti jìnnà sí ìmáa dáhùn ẹ̀ṣẹ̀ ńláńlá ó ti tí àkànni tó ṣe pé gbogbo ìmùjáde méjì sí mẹ́ta ni nínú. No mujallada ẹlẹ́ẹ̀kejì taba page page six hundred and sixty six. seven hundred and sixty six. ọwọ́ ti ń kàbọ̀ láti mujallada alákọ̀ọ́kọ́ ó ti ń kàbọ̀ ọ̀yàlá alákọ̀ọ́kọ́ eléyìí alikẹbi ẹsẹlẹ àkọ́kọ́ ẹsẹlẹ kejì ngba ebi wa kade. alikabiratu thamina wal khamsun ba'da thalathmi'a. ẹsẹlẹ. tó jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta ó lé àádọ́ta méjìdínlẹ́ ọgọ́ta pẹ̀lú pé three hundred and fifty eight ọgọ́rùn-ún mẹ́ta ó dín méjìdínlẹ́ ọgọ́ta ló sí. azina nígbà tó wà sóní. wọ́ọ̀rù Allahumma anta salam. àyédáadé wàyí ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka albaraka microfinance bank báǹkì tó gbàwé gbòǹtẹ̀ ìjọba láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí báǹkì alábọ́ọ́dé èyí tí kì í gba owó èlé lórí owó tí wọ́n bá yá àwọn oníbàárà wọn. bí albaraka microfinance bank ṣe ń pèsè owó fáwọn olókoòwò kéékèèké oníṣẹ́ owó àtúnṣe àdáni bẹ́ẹ̀ ni wọ́n tún ra àwọn ohun èlò ọrọ̀ ajé báǹtàṣẹ́ fáwọn èèyàn láì fowó lè ju iye tí wọ́n ń tà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 ó dín méjì ní ló fi kiri sí azina nígbà tó wà sọ ní oníkọ́lọ́ ọba àlekọ́lá gbogbo ọ̀nà kọ́nà kọ́lọ́ ńlá wà ń bẹ̀ mọ́jà a nípìn bẹ́ẹ̀ wàmíngèrè bímánìhì wàkàrà ó ní bákan àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá míì náà tó yàtọ̀ sí náà kọ́lọ́ ńlá ń pẹ̀lú àánú ẹ̀ kó fi sàpọ́nlé fún wa lẹ́yìn ìgbà tó wá wá mú sọ́dọ̀ Israel dá kalẹ̀ kan ó mú wa ó mú sọ́dọ̀ nìsa àti akàfà náà ní ọjọ́ mélòó sẹ́yìn ó mú wa ó mú sọ́dọ̀ nìsa náà ó mú wa ọkọ̀ gbogbo ẹ̀ papọ̀ ọ wá ní. وصف الله وصف تعالى وصف الله تعالى النكاح الذي هو زنا الذي هو زنا ó ní ọlọ́ba ó ròyìn àwọn ìwà tó pé wà sínà ni àbí ìgbéyàwó tó ṣe pé ìlànà sínà ni. fil ayatil akhira. inú ayé àgbẹ̀yìn yìí. bí awsafin thalatha. pẹ̀lú àwọn ròyìn mẹ́ta ní àyà twenty two yẹn tá a pé. fahisha wa makita wa sa'a sabila ó wàzínà fìlà áyà. wàzínà fìlà áyà tilẹ̀ ó dàbí wàsífọ́yìn faqat. oríṣiríṣi àyà àkọ́kọ́ ti Suratul Isra méjì péré ló yẹn kí ni méjì náà. fàáyíṣà wàsá àṣẹbìlà. ṣùgbọ́n láyà ẹlẹ́ àyà tó gbẹ̀yìn ó fi mákítá fàáyíṣà àti wàsá àṣẹbìlà. lẹ́nà fẹ́ẹ̀ni. ó torí sọ ní ọ̀nà mẹ́ta yìí wa akbaha. ah kò sì dára rárá. lànà zawjatul ab tushbihul um. kí ló dé torí pé ìyàwó bàbá ẹni ọjọ́ yẹn ni ẹ̀kẹ́ ayé àyẹ̀ fún akẹ́kọ̀ọ́. wàlá tankihu ma nakaha aba'ukum minan nisa. ọdún ìyàwó tí bàbá wa bá ti fẹ́ èèwọ̀ ni àgbọ̀fẹ́rù wọn mọ́ ilá máa kọ́dé sálà. àyàfẹ́ tó ti rí kọjá lọ nínú wa jàhìlíyà. innahu kana fahishatan. torí pé irú fẹ́yàwó bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn kì í ṣe ìyàwó rẹ̀ bí ìgbà tí wọ́n ṣe sìn náà ni ó sì jẹ́ ìbàjẹ́ gbáà. wà á máa kó tán. bákan náà jẹ́ ìwà àbùkù ìwà bínú ọlọ́run. wà á sá sẹ́bìlá. ó sì jẹ́ ọ̀nà tí ó dáa àwa Yorùbá ẹja túbà ẹja túbà nínú wàtá ìbẹ̀lára Yorùbá ni tèdí sí hmm. àsọlẹ̀ tí ẹ sì mọ̀ pé inú àṣà Yorùbá tí ó ṣe déédéé àṣà Islam òun náà dáa pé ní tàádùn zawjat tàádùn zawjat ká níyàwó jẹyọ kan inú àṣà Yorùbá ni tó sì déédéé àṣà Islam tó sì déédéé àṣà gbogbo àgbáyé kó tó di pé àwọn èèyàn takú mọ́dọ̀ lọ. torí ń lọ́gbọ́n dá sí i. torí gbàtà lọ́wọ́ bá àlékọ́lá tó rán ànábì iṣẹ́ sallallahu alaihi wasallam inú Suratu Nisa onífàánkìwù fankihu ma taba lakum minan nisa. ọlọ́nà ẹ̀fẹ́ tó bá wù nínú àwọn obìnrin. mafna. bó bá wù yín ẹ lè fẹ́ yàwó méjì. wa thulatha. bákan náà bá wù yín ẹ fẹ́ yàwó mẹ́ta. wa ruba'. bá wù yín ẹ fẹ́ yàwó mẹ́rin. wa in khiftum alla ta'dilu fawahida. dẹ́rù bá wà ń bà yín láì lẹ́sẹ̀ déédéé láàrin àwọn obìnrin náà ẹ fẹ́ níbẹ̀ yẹn yẹn náà ń pè ní ibahatu adúlé zawjat fil islam ọ̀fẹ́ fẹ́kẹ̀lì islámi ìgbàláàyè paálí fẹ́yàwó jẹyọ kan lọ nínú fẹ́kẹ̀ islámi ẹ̀sìn wa wà bẹ́ẹ̀ a sì bá ń lẹ̀ yorùbá náà pé máa ń fẹ́yàwó ju ẹyọ kan lọ ṣùgbọ́n islam dé islam ó tún ṣe láwọn abòmíì kọ̀ láàlà ó ti pọ̀ jù àdébìnrin àbá ẹ̀tọ́ fẹ́ méjìlá ẹni fẹ́ mẹ́jọ kó lè wá gbà sí sọ pé ẹ kọ̀ wọ́n lẹ ẹsẹ̀ mẹ́rin kù ọ̀pọ̀ jù kọ̀ ọ̀pọ̀ yẹn lọ. àrí yorùbá náà tí wọ́n bá lówó rẹ̀ gẹ́dẹ́ tí wọ́n fẹ́ lẹ́nu mẹ́gbà èmi ìyá lèmi ọmọ ìyá jùlọ àwọn olóyè àwọn ọba. ni ọkọ̀ pé kọ́ máa ju mẹ́rin lọ. àwa nígbà tí yorùbá jẹ́ yorùbá wọ́n lè má wọ ojú orí tí wọ́n fún yàn níyàwó wọ́n ní ah, aláàjì bẹ́ẹ̀ sì dàgbà tó yẹn náà ah wọ́n ní wọ́n fẹ́ fọ́ lọ́mọge ẹ̀ bá wọn ọmọ ọdún mẹ́tàdínlógún kan wọ́n sì bá wọn sọ̀rọ̀ lóòótọ́ owó ń bẹ àtọ́jú ẹ̀ àtọ́jú ẹ̀ yóò sì gbà tó ṣe yí pé àkọ́bí bàbá yìí gan ti bímọ tó tó. ó ti pé ọmọ ọdún mẹ́ta ọmọ thirty àbí <laughs> thirty five. bàbá yìí wá kú. etí ń bẹ nílẹ̀ yorùbá ni pé tó bá fi obìnrin kékeré sílẹ̀ wọ́n á ní kí ọmọ àkọ́bí ẹ̀ kò fẹ́ àgàtọ́ máa yẹ bá jẹjọ wá bí méjì wọ́n á ní tó wọ́n náà lọ́fẹ̀ẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ rẹ̀ ń bẹ ẹ máa lọ ẹnìkan ní àbúrò mi ni àbúrò mi lélẹ̀ ọmọ mi wọ́n yìí jọ máa ní ọmọ ìyá kan náà tó jábù rẹ tó jọmọ ẹ wọn á ní ilé ìjábùrú mi bàbá wa ń bẹ láyé bàbá ló mi mo wá sopó ìyá rẹ tó jẹ́ bàbá mi kékeré lọ́ọ́ bí ìlú fún mi àkọ́kọ́ àti kọ́ da ogun rú náà ogun ti dàrú ogun àti bá a kẹjẹ tó jìnnà ah, ìyẹn ló wá sọ yìí pé ah, fahisha. aburugba ni. wà á mọ́kò tán. ọ̀nbẹ́nu bínú ọlọ́run. wà á sá sabila. ó jọ nàjẹ́ ọ̀dà. lianahu afhasha. gbogbo ló burú jájú. wà á bá. ó sì bàjẹ́ níbi pé torí pé ìyàwó bàbá ẹni. tushbihu al-umm. gbígbà tá a fẹ́ yà ẹni. fakanat mubasharatuha min afhashi al-fawahish. kéèyàn wá kí nǹkan ọkùnrin yẹn wá lé kó fi gun ìyàwó bàbá ẹ gbígbà tó gun yẹn ni òun ló wá burú jù nù àbàjẹ́ sí náà. lẹ́nu nikah al-ummahat min akbar al-ashiya hatta inda al-jahiliya. kéèyàn máa fẹ́ yẹ kódà lọ́dọ̀ àwọn nígbà kánábì tó dé àwọn tí wọ́n ṣe mùsùlùmí gan tí wọ́n jẹ́ aláìmọ̀kan wọ́n rí ìfẹ́ ya ẹni gẹ́gẹ́ bí aburú torí díẹ̀ ló ṣe pé nǹkan burú gbà ni. yẹn wá jẹ́ kí àfa àtà tó wà ń sọ ní ọ̀rọ̀ pé mákìtà ayé yam yam kutu lọ́wọ́ àlẹ́ yìí gbọ́dọ̀ bá ma bínú sí pé wà sá àṣẹbẹ̀rẹ̀ bí sàtọ̀rẹ̀ lè má ń sàrẹ̀ kà ọ́ olùgbé bá ti tẹ ojú ọ̀nà náà sí ọ ojú ọ̀nà. àmọ̀ntà àtọ́ òbá dà hádà fọkàdé tá dàǹdì. ìmọ̀mọ̀ ọ̀tọ̀ ó wá ní gbogbo ẹnikẹ́ni tó tó dánrú ẹ̀ wò lẹ́yìn ìgbà táyà ẹ̀ sọ̀kalẹ̀ yẹn nígbà tá a ti sọ ànímọ̀ ọ̀dà nábì ọlọ́run tó ti pa òfin yìí rẹ́ ẹ bá tó wá dẹ́rú ẹ̀ wò ó ti kó nu ẹ̀sìn Islam ó ti rí da. wàyókùtàl wàyà ṣírò máa ń lòrò fáì à ń lè bá ìtìlì máa. ó ní wàyókùtàl irú ẹni bẹ́ẹ̀ ikú nìjà rẹ̀ gbogbo dúkìá tó wá ní ẹnìkan kò gbọdọ̀ jogún ẹ̀ ẹ kú lọ sí ilé ọrọ̀ àwọn mùsùlùmí ni pẹ̀lú gbọdọ̀ ọlọ́run tó bá di ní ọ̀la a lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ká má gbó burú járe gbogbo ẹ̀ tá a bá bala rẹ̀ kó lọ kọrú ẹ̀ lẹ́ni kó lọ kọ sílẹ̀ ni nípa pé ọlọ́run pé ilà máa kọ́ de sálàbà àyàfi tó ti rí kọjá tẹ́lẹ̀ o ti wá ń gbọ́ wá sí báyìí a lẹ́ni èyí sì máa túbọ̀ lọ tí ó fi lọ bọ́ lọ́wọ́ ni pé ẹ́ àṣeyà mi mọ̀ ń bá sùn àṣemọ̀tì kó nú ẹ̀sìn àṣemọ̀tì lẹ́tọ̀ sí ikú kọ́lọ́ọ̀bà alẹ́ kọ́ni kọ́sánú wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ìmọ̀ kan ti wá sí a sì láwọn àfa rẹ̀ gẹ̀dẹ̀ tí wọ́n káwọn yẹn lẹ́sìn. Allahu akbar Allahu akbar òun náà ni atúgbọ́ yẹn abalabomi ni àwọn afa tún gbé gbà lẹ́nu nípa aburú ìwà àgbèrè pé kì í ṣe lọ́dọ̀ àwọn èèyàn nìkan ló ti burú kódà lọ́dọ̀ àwọn ẹranko ẹ̀rí wọ́n tún nígbà tí ẹranko bá tún wá gbọ́n ẹ ń bá jẹ́ aláìmọ̀kan oníwà àbàjẹ́ ní ẹranko ni wọ̀nyí ọ̀bọ ni wọ̀nyí gbẹ̀rẹ̀ kó bá tún wá tún wá gbọ́n tó tún gbọ́n tó tún níwà rere ó tún jọmọ yóò àbíjú yẹn lọ a jẹ́ pé inú ilẹ̀ san fún sọ̀tàn ju kó máa gbé orílẹ̀ lọ àwọn ní àwọn ará ajọ́ tí wọ́n tún jẹ́ aláìmọ̀kan jàhílíyà àwọn náà rí ìwà àgbèrè gẹ́gẹ́ bí nǹkan aburú ṣùgbọ́n láwùjọ tiwa ilé ní ilẹ̀ Yorùbá ẹ̀rí àṣà ìmáṣúpó pàápàá jùlọ ìmáṣúyàwó bàbá ẹni lópó wọn nínú àwọn àdánwò ni tí ẹ̀sìn ọ̀fẹ́ tọ́lọ́run gbà láyè a jẹ́ pé agbèsìmọ́gbòfin náà ni ó pọ̀ lọ́dọ̀ wọn ń bí ọlọ́run bá sùpánù àtàlà ó sì máa ṣà ẹ̀sìn lọ́lọ́run mọ̀ bàbá ti jẹ́ mùsùlùmí èyí tó bá bá ẹ̀sìn mu nínú àṣà wa láṣẹ̀kù èyí tí ò bá ti bá mu ìyẹn náà ni wọ́n pè ní mákọ́tì sàláfà á pati á wà á mú eléyìí tó jẹ́ tẹ̀sìn tuntun tí ó dé tá a gbà ó dúkòló fìsílẹ̀mì káfà ọlọ́run ní ẹgbà ẹ̀sìn ẹgbà tófin tófin ẹgbà tìlànà tìlànà àwọn ní gbogbo ẹ má ti fẹ́ yàwó bàbá ẹ̀ kó yà túbà lọ sọ́dọ̀ ọlọ́run kó kọrú obìnrin bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ẹ̀rí kó sì máa túbá tí ó fi lọ bọ́ lọ́hùn bóyá ọlọ́run ajẹ́ fi orí jìn ajẹ́ pé òsì ni a fi ń sayọ̀ ń pé ẹ àṣà wa kò sọ èèwọ̀ ọlọ́run di ẹ̀tọ́ fún wa gbé ẹ̀yin lẹ́mọ bí ẹ ti gbé yẹn wá lọ́dọ̀ àwa Yorùbá bá ti ṣe nìyí nìyẹn bá ti ṣe kọ́ bí Yorùbá ti ṣe kọ́ bọ́lọ́run ti fẹ́ òun náà ni a gbọ́dọ̀ tẹ̀lé kọ́lọ́run bá kó ṣàánú wa kó bá ní tọ́ ìlú wa kó sì wá ní ẹni tí ó lè ṣe ìfẹ́ ọlọ́run tí ó lè gbẹ ẹ̀sìn tòfin tòfin tìlànà tìlànà. àmín. inṣàlá tí ó tún fi di ní àkókò kan náà lọ́la tí àwọn afá ó tún bá ní tẹ̀síwájú lórí ètò náà ètò àlàyé alukur'an ètò ọ̀nà àbáyọ sí àwọn gbogbo ẹ̀ṣẹ̀ dojúrú ìgbó la fẹ́ gbà òun náà ni àwọn afá ó tún máa bá ní tẹ̀síwájú lórí ẹ̀mí ọmọ ìyá mo jẹ́ atọ́kùn ètò ismail adékúnlé busari abu ló ń dágbére fún yín pé subhanaka wa bihamdik